àdúà ẹ̀yọ́ mayami amarana Allahu bihi ọlọ́wọ́n bá aláàpá wa láṣẹ ó ní ọ gbọ́dọ̀ má ṣàdúà wọ́n ò lọ sí ní ṣàdúà kí lọ jẹ́ yóò tó fi ní ṣàdúà ah ọlọ́mọ́fà wa lé kalẹ̀ ọlọ́mọ́fà wa ẹ̀ mọ́fà wa lé kalọ́ àbí wọ́n máa lówó lásán ee eh, kọ́lọ̀ mọ́fà wa lé kalọ́ ìkápọ̀ láyé o àwọn ìtaari àti ìtaari sekínì àti ìtaari kéde gbogbo ẹni tí ń rẹ́rìn òun náà nínú ẹ̀dùn o kéde gbogbo ẹni tí ń sunkún ní sunkún o ẹlòmíràn máa sunkún fún ọ yóò ti máa rẹ́rìn sínú ẹlòmíràn máa rẹ́rìn tó rò pé inú rẹ ti dùn ẹ sì ń sunkún sínú. ilé ayé tá a wà yìí ewu ní gbogbo ẹ̀ àdáwò lọ́wọ́ à bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ o lè bọ́ kóná àdáwò yẹn àbíkọ́ ọmọ jòkó àdúrà àdúrà pọ̀ o. ìwọ lè ra ìwé tí pè ní citadel of believer tó ti níwé nínú ilé oyè ọlọ́run ọba aláà ti Iwe nínú ilé ìwé àdúrà mi náà wà o àmì tèmi máa ń lò iná ni mo rẹkọmẹ́ndì ẹ̀ èmi sì rí ìyípadà dáadáa nínú ayé ti mi kò wá ní dákẹ́ndákẹ́ ọlọ́run ọmọ fún ní ọlọ́run ọmọ bless ẹ yọ ọmọ sàánú ẹ ayé rẹ ọmọ rọrùn lẹ́yìn náà ọ wà nínú àwọn tí wọ́n rántí ọlọ́run ọba ọ kà lẹ́yìn àṣùbà ọ kà lẹ́yìn alásàrì prayer twenty seven prayer kí ni mo pè twenty seven tí ìṣòro bá wá dójú ẹ̀ tán tọrọ rẹ ti sọ tílẹ̀ ayé ti pokuru musu wà lọ lè sí prayer thirty four allahumma inni abduka ibunu abdika ibunu amatika nasuya biyadika kaadele anamiri kò sẹ́nìkan tí ó wà nínú bànújẹ́ tó lágbára tí ó máa kà á àfikọ́ lọ́hún pààrọ̀ bànújẹ́ náà sí dáadáa fún àwọn sàábé ní bó ṣe wá kà fún wa yìí àdúrà náà tóbi tó bá wọn ànábì wọn wá bí ànábì pé ala nata'allamuha sáà ní lọ́lẹ̀ kó àdúrà yìí báyìí ká ha sórí ànábì wájaba liman sami'aha an yata'allamaha ànábì ní wájaba ànábì dáadáa ní lérí gbogbo ẹni ọba ti gbọ́ bí bó ṣe káyẹ̀ kọ́ lọ́lẹ̀ memorize sallallahu alaihi prayer twenty kini jama thirty four ọmọ ya mi má wọlé ẹran o nǹkan o eré àga tó wà níbi iṣẹ́ yẹn ìwọ nìkan kójú rẹ wà ń bẹ àwọn mìíràn ojú wọn wà ń bẹ ọlọ́run ti ní kó débi àbí wọn máa ṣàdúrà kọ́ kó bọ̀ wọn kó bẹ́ẹ̀ lómi gbogbo èèyàn tí ń kí ọ pé kú tọ́jú àwọn ọmọ o anabi Ibrahim ń fún àti Ismail ويسكم بكلمات الله تامة من كل شيطان وهامة ومن كل عين لامة ọlọ́run bá mi sọ wọn níbi èso sọ wọn níbi ojú burúkú sọ wọn níbi àjẹnú <laughs> nígbà níbi Ibrahim wọn wá sọ fún mi ìwọ wá dákẹ́ òwòrán ọ̀yà nulẹ̀ ó ní kò sí kankan lé ayé náà mẹ́wàá wà ń bẹ̀. لقد خلقنا الإنسان في كبد من شر ما خلق ojúkojú ò ní wò wá o ojú ń lápá o ọmọ ìyá mi ojú ń fa sọ ya ojú ń fara ya ojú ń fojú yọ <laughs> ojú rẹ yọ bọ́lẹ̀ báyìí ìtọ́jú bá wò yẹn nípa ojú ẹ̀ lọ fáyìn báyìí tọ́ọ̀ bá tètè múra sádọ̀ ojú yẹn yọ bọ́lẹ̀ ojú ń fetí ya ojú ń dọpọ lọ́rú ojú ń sọ̀yàn di ojú ń pààyàn àlébi ní ọ̀pọ̀lọpọ̀ sábàbí ikú nígbẹ̀yìn ayé fọ́pọ̀lọpọ̀ àwọn àlùmọ̀ mi ipasẹ̀ ojú ni ojú ni ọmọ jẹ́ sábàbí àwọn ojú burúkú má pé olówó ọ̀kọ́lé ọ̀rá mọ́tò bó o ṣe lọ lé ayé nǹkan wọn fẹ́ kọ́ wà láyé ó ti jí láàárọ̀ yìí wọ́n ló tún jí àwọn kan bẹ tí wọ́n táwọn dúró pé wọ́n ló tún jí láàárọ̀ yìí ah <laughs> ọmọ ya mi kúlẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqaba wa min sọ ọmọdé wọn pè ọlẹ́yìn ànẹ́bí má dákẹ́ o bíkọ́ lọ́n sọ níbi aburú àwọn ẹ̀dá kọ́ sọ níbi aburú òru kọ́ sọ níbi aburú àwọn tí wọ́n máa ń sọ ògùn àfàtà ti fìlà ọkọ̀ mùsàlẹ̀ hásìdì kọ́ sọ níbi aburú àwọn olójú tí wọ́n máa ń lara orí tọ́lọ́mà ṣe fún yàn ọlọ́wọ́n bíọ́ a'udhu bi kalimatillahi taama min kulli shaytani wàhámà wa min kulli aini láàmàtì kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wa